صلى الله عليه وآله وسلم الحمد لله نيت سواجه àwọn àlàyé tí a bá bọ̀ nínú tírà Riyadu Salihin lábẹ́ àlàyé èyí tí ó ń fi yára wípé àwọn ojú pọ̀nà tó yẹ lè máa fi ṣiṣẹ́ olóore ojú pọ̀nà rẹ̀ ó pọ̀ eléyìí túmọ̀ sí wípé. ń ṣe nínú àánú ọlọ́run lórí wa òun náà ni pé àwọn ọ̀nà tí èèyàn fi máa ń rí ṣe olóore ṣe ọ̀nà tó pọ̀ ni. eléyìí ni báàbù kathrati turuqil khair nínú tíra Riyadus Salihin. الحديث الثامن عشر حديث إياك جديني وقول عن جابر رضي الله عنه قال نعم قال رسول الله صلى الله عليه وسلم ńlá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní kullu ma'rufin sadaqa gbogbo dáadáa téèyàn bá ṣe pátá yálà ń fi síra rẹ ni yálà ń ṣe dáadáa sí ọmọ làkejì gbogbo èyí ní àkọọ́lẹ̀ ládàá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kullu ma'ruf al-ma'ruf. n tí a ń pè ní ma'ruf ó ń bẹ al-ma'ruf shar'an wal-ma'ruf aqlan dáadáa gbogbo nǹkan tí òfin ẹ̀sìn tó bá pa wá láṣẹ. ṣáárẹ́ fáwọn ma'ruf gbogbo ntí ẹ̀sìn bá ní ká máa ṣe pátá látòkèdélẹ̀ tá a bá wò dáadáa dáadáa ló wà ń bẹ èyàn túmọ̀ sí pé bẹ́ẹ̀yàn kírun ma'ruf ni bẹ́ẹ̀yàn gbààwẹ̀ ma'ruf ni dáadáa ni bẹ́ẹ̀yàn sòdodo dáadáa ni èyàn gbàládá lélẹ̀ bẹ́ẹ̀yàn bá ń ọmọlàkejì lọ́wọ́ dáadáa ni èyí gbàládá yóò rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ran aláìní lọ́wọ́ gbogbo ntẹ́sìn pa wá láṣẹ pé ká máa ṣe gbogbo màárùfù ni hàlá màárùfù ṣẹ̀ràn wọ́n màárùfù àkìlẹ̀ gbogbo nǹkan náà bá gbé sínú làákàyè wa tá a téèyàn bá ṣe mọ́ nàtàárọ̀fù àlẹ́ yìí min adat wa uruf gbogbo àwọn nǹkan táwa náà rí wípé bẹ́ẹ̀ bá ṣe nǹkan yìí sọ́mọlàkejì inú rẹ̀ náà dùn àbí tó bá tiẹ̀ ṣe nǹkan yẹn sáwa náà inú tiwa náà dùn sí tó pé nínú làákàyè àwa náà mọ̀ pé nǹkan tó dáa ni eléyìí náà màrúfù ni wọ́n ń pè kí nìdí tá fi sọ eléyìí inna kalimata màrúfù gbólóhùn ma'aruf tá bá sọ pé ma'aruf gbólóhùn yẹn yashmalu jami'a abiwabil khair gbogbo ọ̀nà tí dáadáa pín sí pátápátá òun ni tó ń pè ní ma'aruf olókun sínú ìdí yẹn tó fi jẹ́ àwọn àfáà onímọ̀ tafsir ìgbà tí wọ́n ń ṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú al níbi tí ọlọ́run ọba ń ti ń bá wa sọ̀rọ̀ lérí bí ó ṣe lẹ́tọ̀ọ́ kí ọkùnrin kó máa bá ìyàwó rẹ̀ gbé irú ìwà tó yẹ kọ́kọ́ kó máa wù síyàwó ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí mi kò sí méjì kò sì sẹ́ máa lẹ́yọ kọ̀ọ̀kan sí báyìí sí báyìí ọlọ́run wa ashiruhunna bil ma'ruf ọlọ́run wa ashiruhunna bil ma'ruf àwọn àfáà wọ́n ní ọlọ́run ọba ní wa ashiruhunna bil ma'ruf ẹ máa bá àwọn ìyàwó yín gbé ẹ máa bá àwọn ìyàwó yín lò papọ̀ bil ma'ruf pẹ̀lú gbogbo ọ̀nà tó dáa sọ àwọn olùmọ̀ ní al ma'ruf una níta ń pè ní ma'ruf òun náà ni nǹkan tí wọn náà mọ̀ wípé tó o bá ṣe síyàwó ẹ inú rẹ dùn lára ma'aruf òun náà ni wípé o jáde nígbà tó ń bọ̀ ọwọ́ wo àpò rẹ orí wípé kò sówó lọ́wọ́ ẹ ṣùgbọ́n bí five naira ló kù lápò ẹ o sì lọ́ọ́ pọ́n gíla gbà tó délé ni tòdíà tí mo bá yín mú bọ̀ lélẹ̀ òun náà tó bá yẹ kó bìnrin rẹ ni yóò mọ̀ wípé ọkọ yìí tó bá ní lọ́wọ́ jù báyìí lọ ló ṣe ẹnu pé o tiẹ̀ ká kún nínú rẹ̀ ó dùn wípé ọkà òun kún nínú ẹ̀mí ọbọ̀ mú kàbọ̀ hada min al nínú ma'ruf náà ni àbí ó wà lẹ́nu iṣẹ́ àbó òsínlé ni ẹ̀mí wa ló ń pè àwọn rẹ̀ bóun ni gbogbo lé o ẹ̀pẹ̀lẹ́ mi ní kí n kí ọ ní o hadha min al-ma'ruf so ó lè má rọrùn kéèyàn sọ pé ń bọ̀ ọlọ́run ti sọ pé ká kọlù wọn nínú kùránì láà torí pé wa ashiruhunna bil ma'ruf tọ́lọ́wọ́n bá sọ bẹ́ẹ̀ ma'ruf yẹn ìtumọ̀ ẹ̀ ma araftum bainakum ma ta'araftum alayhi min uju'il khair wal ntí ẹ ti jọjọ mọ láàrin ara yín náà wípé tí bá ṣe báyìí sọ́kọ mi inú rẹ̀ dùn yóò láìkẹ́ tí ṣe báyìí sí mi ma'ruf n tá àjọ ni yóò nífẹ̀ẹ́ sí nǹkan yẹn ọlọ́ni wa ashiruhunna bil ma'ruf ẹ bá wọn lò pẹ̀lú gbogbo ntí ọba mọ̀ tó bá ṣe sínú náà dùn àṣẹ tó náà wọn bá pa wá nìyẹn àwọn lọ́wọ́ wọn tó ṣé màrúfù ni lílo tó ń lò inú rẹ̀ máa dùn sí kò lù náà wọ́n bá san lẹ́nu inú rẹ̀ ó dùn inú rẹ̀ ó lè dùn ìyẹn túmọ̀ wípé o ti tàpá sí ọ̀kan nínú àwọn dáadáa tí ọlọ́run ọba pò wá sí bí tilẹ̀ jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa láìmí inú alukur'an ìpè bí a ṣe pa ọkọ láṣẹ kó ṣe màárùf síyàwó bẹ́ẹ̀ náà ni apayàwó náà láṣẹ kó náà se sí ọkọ nítorí o túmọ̀ pé yorùbá náà bọ̀ wọ́n ní ọbẹ̀ tí baálé ilé kan kì í jẹ ìyáálé ilé kì í ṣe so màárùf ni ó ti máa ń tì í ṣe ó ti máa ń tó fẹ́ ti máa ń tì kì í fẹ́ so ọba subhanahu wa ta'ala ó pa wá láṣẹ láti lè jẹ́ ká mọ̀ pé tó ń pè ní al-ma'ruf ìtumọ̀ tó pọ̀ olùkọ́ sínú yashmalu jami'a abwabil khair wal bir ó kó gbogbo ojúpọ̀nà dáadáa pátá òkú sínú sọ́nù hadith àfọwà jábìr tí a ń kà fún wa yìí òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní kullu ma'rufin sadaqa òjíṣẹ́ ọlọ́run ní gbogbo dáadáa téèyàn bá ṣe pátá gbogbo tí ń jẹ́ dáadáa téèyàn bá ti ṣe báyìí wọn ó sì kọ́ ládàá lẹ̀ fún yẹn kó o màrúf. ẹnìkan ó fẹ́ pọn mi wọ́n wá ní ẹjọ́ àfọ ẹjọ́ gbòòrò mi ó sì lọ òun gbòòrò sórí ń tó ń sọ yẹn màrúf ni torí pé kò sẹ́ni tí ó sọ pé n tó ń ṣe yẹn tí ò dáa ni gbogbo yẹn lọ́wọ́ bá nǹkan dáadáa ló ṣe so ma'aruf n tá a mọ̀ pé nǹkan tó dáa ni sòrú n tó ṣe yẹn ó gbà ládàá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n pẹ̀lú ṣẹ́rùtù ikhlas kọjá pé torí tọlọ́run ló fi ṣe tí kìí ṣe pé torí kan máa kí ọ àbí tí kìí ṣe pé torí kan lè mọ̀ pé yẹn dáadáa ni ọ ò pretend ó ṣe nítorí tọlọ́run subhanahu wa ta'ala sọ́dà kọ̀nẹ́ èyàn gbalada lórí so idan báàbù tí a ń gbé yẹ̀wò yìí òun náà ni báàbù tó ń ṣàlàyé pé ojúpọ̀nà ṣe olóore ó pọ lọ́kàn kan gbogbo ìtọ́lọ́n bá ti fi rọrùn lọ́rùn bẹ́ẹ̀ èyàn wà á rí wípé lójúmọ́ bó ti wulẹ̀ kó rí o gbúdọ̀ ṣe ọ̀kan nínú àwọn olóore yìí kéèyàn sọ̀rọ̀ dáadáa iṣẹ́ olóore ni téèyàn gbà ládàá sí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé kéèyàn sọ ọ̀rọ̀ burúkú kéèyàn ṣépè kéèyàn bú ẹ̀dá ọlọ́run kéèyàn ní ààrẹ yẹn bó ṣe rí gọ̀ǹgọ̀ bíi kinní kan ṣé wọ́n ló dáa ọ̀rọ̀ dáadáa èyàn gbà ládàá sí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. eléyìí ló fà á tó jẹ́ pé mùsùlùmí tẹ̀sìn bá yé dáadáa gbìyànjú lójoojúmọ́ bí ṣe orí òun ó ṣe máa pọ̀ níwájú Allah subhanahu wa ta'ala tó bá ti jí yóò rò wípé ojúkànnà sí olórí ló pọ̀ rẹ́rẹ́ kọ̀ wá yẹ kéènì ń lọ mọ́ mi lọ́wọ́ kí n má lo ẹni dáadáa. hadith yìí àfọwọ́ imam Bukhari ló gbà wá wọ̀rọ̀wáwò Muslim ìfọwọ́ Muslim náà sì tún gbà wá àwọn ọmọbìnrin àwọn alẹ́ rẹ̀ gbé kílódé tó wọ́n fi sọ pé muttafaqun alayh nígbà tí Bukhari gbà wá tí muslim náà gbà wá wọn ò lè sọ pé muttafaqun alayhi nítorí pé tọ̀ríkù tí muslim fi gbà wá rawahu muslim ní riwayati Hudhayfa tọ̀ríkù Hudhayfa òun ni àfáwà muslim ló ti gbàdé sí wa àfáwà imam Bukhari àwọn sì gbà wá ní tọ̀ríkù Jabir ìdí tẹ̀ fi pè ní muttafaqun alayhi ni tó bá lọ jẹ́ pé tọ̀ríkù Jabir náà ni muslim fi gbà wá ìyẹn ni máa ń pè ní muttafaqun alayhi wáde sọlá ìjà ìjà mi bá fẹ́ tún mutafaku alayhi yìí ni àfọwà bukhari àti muslim gbà wá là kí sì túmọ̀ mutafaku alayhi ni àfọwà bukhari àti muslim gbà wá ní ojú pọ̀nà kan náà orí mutafaku alayhi. kó yẹ wá wípé gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan dáadáa pátá nínú àwọn nǹkan tí ìpínlẹ̀ yẹn bá ṣe èyí ó gba aládàá sí ni lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ká tó kúrò lábẹ́ eré kéèyàn ó ṣe dáadáa àlejò kéèyàn tújú kásìn òrò àlejò kan náà ti gba ẹ̀ka àṣàṣà ọ̀ ẹ̀hẹ́ kí ló dé ẹ̀hẹ́ kí ni pọ́blẹ́mù yìí là laysa min al-ma'rufi shay bó tilẹ̀ jẹ́ pé ntọ́fẹ́ wà tọ́ lọ́dọ̀ rẹ ò ní ó tùjú ká sí. anabi sallallahu alayhi wa sallam anabi ni la tahkiranna min al-ma'rufi shay'an walaw an talqa akhaka biwajhin taliqin wa fi riwayatin biwajhin taliqa. òṣèlú muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ má fojú kéré iṣẹ́ orí kankan kódà bó ṣe pé kó pàdé ọmọ ìyá rẹ̀ kò tújú ká ìbínú ìjà tó ń bẹ láàrin ìwọ àtìyàwó rẹ má transfer rẹ sára àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ rẹ ìwọ lọ̀gá lẹ́nu iṣẹ́ ìwọ àtìyàwó rẹ wá jà kẹ́ tó kúrò lé ọwọ́ adé ọ́fíìsì ọwọ́ abẹ́rẹ́ sí ní kara mọ́ gba àwọn òṣìṣẹ́ ẹni tó rí ọba fẹ́ burú kó gbé fáìlì ẹ̀ wá o ah, kí ló dé kí ló rí búburú ń bẹ̀ because ẹlòmíì máa ó máa kúrò lọ́fíìsì máa ẹlòmíì wọ́n á sáàkì ẹlòmíì subhanallah ṣé àwọn ni wọ́n ṣe ọ ni agbọ́dọ̀ tuntun ká ìbínú yẹn ó gbomi ìyẹn náà ń pè ní transfer of aggression má ìbínú ti ń bẹ lára rẹ má tún gbé má fi má má má dojú ẹ̀kọ́ ẹlòmíì téèyàn bá ní àníyàn irú nǹkan báyìí ìwà rí ò dá láwùjọ torí pé ò ní fẹ́ fara ní ọmọlàkejì ò ní fẹ́ kí ọmọlàkejì kó kan ìnira látọ̀dọ̀ rẹ̀ kódà gbà mí ń bẹ ó sì gba ìnira ó gbà mára nítorí kó o lè pèsè àwọn èèyàn káwọn èèyàn bá lè kan ìdùnnú látara rẹ̀. anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi nínú iṣẹ́ olóore òun náà ni kéèyàn fi mánà hadith kéèyàn ó ṣe ìdíkàlù surur fi kulubi nas kéèyàn ó máa hùwà ìtinú àwọn èèyàn ó fi máa dùn ọ̀rọ̀ tó máa sọ tínú àwọn èèyàn fi dùn mẹ́sàlán ẹni tí ò lálàáfíà ò lọ kí ara ẹnìkan ò yá nígbà tó wá dọ́dọ̀ ẹ̀ wọ́n ní irú àìsàn wo ló ń ṣe typhoid ní ìgbẹ́ ah typhoid ń ló pa bàbá alágbájá ah ẹni tí ò lálàáfíà tó ń bẹ nínú ìbùsùn ah, ó ti tó gbàgbé yìí tó ti bẹ̀rẹ̀ wá àgbà ó ti bẹ́ẹ̀ tó ṣe kan gbágàá ẹbí àtọ́jà kan kí lẹ̀ ń wò ah ẹjẹ̀ ń wojú yín náà ọwọ́ apẹ̀ nìkan sẹ́yìn ṣe àpẹ́ ni yọ̀ọ́ mọ̀ pé kí n náà fẹ́ sọ náà èyí ò gán títí lékún àìsàn ara ẹni o ṣùgbọ́n nínú súnà ẹni tó lọ bẹ̀rù kódà kó ṣe pé condition rẹ̀ worst ó máa fi lọ́kàn balẹ̀ ó lálàáfíà ọlọ́run ó fún ọ lálàáfíà ah, èyí tó ju eléyìí lọ gan ọlọ́run bá fún lálàáfíà so òun ṣe ìdíkàlù surur fi qalbihi wa dhaka min al-ma'ruf ntọ́ gbalada ntọ́ ra ń sọ̀n wọ́n mọ̀ kọ́lá dálẹ̀ fún lọ́dọ̀ ọlọ́ torí pé òun jẹ́ kínú rẹ̀ ó dùn ó jẹ́ kínú rẹ̀ ó ṣe kínú rẹ̀ ó bàjẹ́. min al-ma'ruf ọmọ ìyá rẹ kan bóyá ra ń ṣe ọwọ́ àfihàn pé ẹ wá ń ṣe tí mo rà yìí ah, wọ́n rí ọbẹ̀ nígbà tí mo pé ìwọ ò mọ ohun tó dáa ẹsẹ̀jà àwọn Yíbò ah, ah. ó tiẹ̀ kọ́kọ́ appreciate nǹkan tó ṣe òun náà nà èyí wọ́pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin gbogbo àwọn bára nǹkan kan báyìí wọn ò ní kò ẹsìn mójú lọ ìrọ̀lẹ́ àdáwọ̀ lọ yóò condemn nǹkan yẹn máa lọ́wọ́ ṣùgbọ́n bá tiẹ̀ sọ nǹkan yẹn kọ́kọ́ sọ pé ah ó tiẹ̀ ó ẹgbìyànjú o kìíní kankan lẹ́yìn ọ̀rẹ́ yẹn ni kò tó tó wá ṣe sọ pé mo dẹ̀ tó rò kódà yẹn pé mi tún wà tó tún tó tún gbé pẹ́lú ju eléyìí lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí eléyìí tá à ń sọ yìí ò kì í ṣètumọ̀ ẹ̀ ní pé ká má correct mistakes o ṣùgbọ́n kí a máa jẹ́ káwọn èèyàn máa kàn dùnú látara wa kódà inú ẹlòmíì ó máa dùn láti wá fọ̀rọ̀ rẹ̀ lọ́ tó kó jùmọ̀ kí bó ti kí ọ̀rọ̀ yìí ó lágbára tó ẹ̀rín lòun ọba kúrò lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn nǹkan báyìí minal ma'ruf nínú àwọn ṣe olóore ni ní anabi sallallahu alayhi wa alayhi wa sallam ní anabi sọ pé kullu ma'arufin sadaqa anabi ní gbogbo dáadáa tẹ rí yẹn gbogbo ẹ̀ lẹ́yìn ó gbẹ̀sán sí ni ló ní àkọọ́lẹ̀ ládàá lọ́dọ̀ ọlọ́run. àtàsù ashar hadithu ẹlẹ́kọ̀kàndínlógún anhu ayé an ibn Abdullah qala. قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا إلا كان ما أكل منه لو ما أكل منه له صدقة وما سرق منه له صدقة ولا يرزقه أحد إلا كان له صدقة رواه مسلم وفي رواية الله لا يجرس مسلم جرسا ولا يزرع زرعا فيأكل منه إنسان ولا دابة ولا شيء إلا كانت له صدقة وروياه جميعا من رواية أنس رضي الله عنه قوله yajza'uhu ayé yanqusuhu nínú ẹgbà wa Jabir ibn Abdullah kí ọlọ́run ọba kí ó bá wa yọ́nú sí sàbínà oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó tún sọ fún wa nípa àwọn ojúpọ̀nà àwọn iṣẹ́ olóore téèyàn tún lè máa ṣe títí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà míì ẹni má kàkún tí ó sì máa já kọ́lẹ̀ sí oore fún ìrìnwájú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọba ní màmí mùsùlùmí kò ní í sí ẹnìkan nínú mùsùlùmí yọ̀gùrùsọ̀ gàrùsà tó bá lè gbin tó lọ kéèyàn lọ igi ṣé ẹ igi èèyàn máa ń gàrà sa igi ni ṣájárọ̀ ẹ rí pé tí wọn bá fẹ́ gbin igi odidi igi lẹ́ẹ̀kì bọ̀lẹ̀ títí tóun ó fi pẹ́ ka gàrùsùn nìyẹn zariun gbígbìn nǹkan èyí ó fi kóró àbí kí náà ń pè èso àbí kí náà ń pè kóró náà èyí ó kì bọ́nú lẹ̀ zaro àníyẹ ṣùgbọ́n gárọ́sà wọ́n lọ́gì wọ́n máa ń lọ́gì ni òjíṣẹ́ ọlọ́run ọba ní mẹ́mí mùsùlùmí kò ní sí ẹnìkan nínú mùsùlùmí yẹ́gìrì sùgárọ̀sán tó lọ igi eléso kan ó gbèsíwájú tàlẹ́ ẹ̀ ìlà káàní ma ó kìlà nínú ìlàwọ̀ sọ̀dọ̀kọ̀ gbogbo ẹ̀dá ọlọ́run tí bá ń jẹ níbi èso igi yẹn pátá wọ́n sì máa kọ́ ládàálẹ̀ fún wọn tó gbìngìn yẹn ẹ̀yẹ ló jẹ́ mi o ẹ̀yẹ kan jẹ́ ìsìn wọ́n sì ìwé òsì nímọ̀ wọ́n ní ẹ̀kọ́ ládàálẹ̀ èèyàn ní lọ wọ́n jugi sí ọ̀sán ọ̀sán jábọ́ ó sì mú wọ́n kọ́ ládàálẹ̀ fún ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kò yẹ pé kì í ṣe pé ọ̀sẹ̀ mẹ́rin lẹ́tí ká mìíràn bíi mẹ́ta náà ni mo kà ṣé ẹ ti máa yẹ mélòó wáyà ni èlò ní ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta yẹ bẹ́ẹ̀ ṣe rí yẹ ìsáàmù five hundred naira wa ah ìpè lọ́jà gan-an kò tó bẹ́ẹ̀ ẹ̀rọ wa tún dá padà sórí igi ọbẹ̀ fi èyí tán kó lọ sọ́jà tó ti pẹ́ tán ti rù ká àti já báyìí pé ọ̀dà ọ̀rà mọ́ àti ọ̀bà wa rà mọ́ dá padà sórí igi sẹ́yìn fún kòmíyàn ní ṣe ọba sọ fẹ́ẹ́ ọ̀dẹ́ náírà níjọ́ mi bó o bá sì sì lẹ́gi gan o ní lẹ́gi ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ bẹ̀ kí sèyàn là ń sọ o ẹni tó ní tó gbògi tó sì fílẹ̀ ẹnikẹ́ni tó bá ti fẹ́ jésù kí wọ́n máa jẹ́ kí ni tánà bíbí ń sọ eléyìí fún ni wípé má ṣèṣì ronú wípé ò ní owó láti ṣiṣẹ́ olóore ọ̀nà tó fi lè ṣe olórí pọ̀ ṣẹ́gun bíi gúọ́fà bíi èso kan ní ọ̀sán síwájú ilé rẹ̀ àbí kó gbin ẹran táwọn èèyàn mọ̀ ní bùkátà sí kódà ẹlòmíì ń gbin ewúro síwájú ilé rẹ̀ àwọn èèyàn sọ àwọn máa já ewúro ṣé ti já ṣé ti fowó rẹ̀ lẹ̀ ìwọ tó gbin mọ̀ríńgà àwọn èèyàn tó bá ti já tán ẹ̀ẹ́sà èmi rẹ̀ já mẹ́ ẹ̀mí kan báyìí náà làá já tọ̀ ṣé ẹ ti à ẹ̀ ń ta ni wà títà ni o èló lọ ná lórí moringa tí moringa fi wù ẹ̀bí lè rè èló lọ ná fertilizer mélòó lọ́ra sí tí mọ̀ríngà fi wù òjò tó pa mọ̀ríngà sóun ló rọrùn jù síbẹ̀ lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá gbin mọ̀ríngà lẹ́yìn abẹ́lẹ̀ jáwé nísìn túláàsì wọn nìkan ìsanwó ṣùgbọ́n ẹni tó bá mọ pàtàkì iṣẹ́ olóore ẹni tó ní ìdí mọ̀ríńgà ó sì wàá já ẹ máa mú lọ ẹ̀san tó gbà lọ́dọ̀ ọlọ́run ó ju five naira ten naira eh, twenty naira fifty naira tó gbà yẹn ó ju lọ́dọ̀ ọlọ́run ó ju. torí anabi sallallahu alayhi wa alayhi sallam anabi jókòó yóò wá wípé àwọn nǹkan kan ń bẹ ẹnìkan kò gbọdọ̀ fọwọ́ báyà kó fẹ́ máa ta nínú ẹ̀ ní alikalau àlìkáláù òun ni kókó táwọn ẹran máa jẹun kẹ́hìn kan pé wọ́n wá da màálù àti bẹ́ẹ̀ so eh, fúlàní so màálù rẹ ti jẹun bẹ́ẹ̀ àbí o ti jẹun o ti jẹun mọ ewu tó dúrọ́pù ó ṣe lè dúrọ́pù ṣé wọ́n ló gbin koríko yẹn síbẹ̀ kọ́kọ́ ló gbin síbẹ̀ ọlọ́run ló ní ó dálẹ̀ wù bẹ́ẹ̀ ìyẹn gbowó lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni omi ìyẹn gbowó lórí omi bóyá omi kan ṣẹlẹ̀ ó ń sun lẹ́yìn kùlé rẹ̀ dáhùn ọmọ pọ́n àbò gbẹ́kànga filẹ̀ fáwọn èèyàn kan máa pọ́n ṣùgbọ́n tó bá ti di wípé a ti dì sínú ọ̀rá ó ti di pure water ìyẹn lè tàyàn torí pé ẹ ti náwó sí ìyẹn torí lè tá à ń sọ yìí mọ́ wàá lọ sí ọ̀dọ̀ ìyá tí ń ta omi bottle water kọ́ wa mu bíi mẹ́ta bíi mẹ́rin kò ní àfa owó dà pé à ọlọ́run ní kẹ́ mọ́ tọ́ mi àìrọ́ o <laughs> ò ní lọ ń bẹ̀ o <laughs> torí wípé omi yẹn owó ni wọ́n fi ra ike tí wọ́n rọ omi yẹn sí àwọn ẹ́ńjìn kan náà fi ń so ìbérí sí tí wọ́n fi ń sílẹ̀ sòwúrò ọ̀kan báyẹn wọ́n lè tà á ṣùgbọ́n tó bá wà ní natural form balance ń ṣe da omi kókó àtàwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ kéèyàn ṣe kéèyàn máa tà. akálàṣe bóyá bá gbin ọsàn pẹ̀lú àníyàn pé òun fẹ́ẹ́ fi ṣòwò ó lọ ra ilẹ̀ ó sì wá katakata tán bá fa ilẹ̀ ó wá gbin ọsàn yẹn ó tún wá gba àwọn tán bá roko tán bá ṣe nígbà tí ó wá gbin ọsàn yẹn tán tọ́ka ọsàn yẹn ó wá lọ ń ta ọsàn yẹn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ó ta torí pé àníyàn bísínẹ́sì ló fi ṣe kí ni o ló fi ṣe nǹkan yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe báyẹn náà tẹ́nìkan wá kọjá níjọ́ kan tọkàn já ọ̀sán kan tó mú ọba mú ọba ju àdá sí ọ̀sẹ̀ ẹyọ kan tó mú bẹ̀ ọba ń fàdá lé káàkiri ní oko pé kí ló ń ṣe pé ọ̀sán tó náwó rẹ̀ lá ó gbalada lórí bó ṣe mú yẹn ṣùgbọ́n lè tá à ń sọ yìí ó wà ní àwọn sọ́dá kọ́tù jàríyà kéèyàn ti ẹ̀bù ṣe gàdà kó gbin èso kan síwájú ilé rẹ̀ so táwọn èèyàn bá ń lọ tí wọ́n bá ń bọ̀ àwọn èèyàn ò mọ̀ já wọn ò mọ̀ jẹ lọ́fẹ̀ẹ́ láìsí pé èèyàn gbà kankan bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní mami muslimin yaghrisu gharisan kò ní sí ẹnìkan nínú mùsùlùmí tó bá gbin igi illa kana ma ukila min ulahu sadaqa gbogbo táwọn èèyàn bá jẹ nínú èso yẹn wọ́n máa kọ àkọọ́lẹ̀ sọ́dákọ̀ ṣe ládá fún irúfẹ́ mùsùlùmí bẹ́ẹ̀. wọ́n máa sóde kan mímu lẹ́hùn sọ́dàkọ̀ kẹlòmíì má wàá tọrọ gan kó tún lọ jí ogun ọ̀sán síwájú ta wọ́n wá ẹni ẹ ti wá rí wípé tó ń bá ká ju mẹ́ta lọ ọ́ sọ pé kò má ka mẹ́ta náà ti tó yìí ó wá gbé agbọ̀n wá lálẹ́ ó wá ká bí agbọ̀n méjì ó jí ká lọ nígbà tí ilẹ̀ mọ́tò owó orí igi gbogbo orí igi ti mọ́ ọba lọ gbá fọ̀sẹ̀ jáde ọba ẹ̀sìn ní sépè pé ẹni tí ó ká láà má sọ bẹ́ẹ̀ ànábì ní káàní láhù sọdàkọ ọlọ́run kọ̀ ládàlẹ̀ fún olówùwà ẹ̀ṣẹ̀ fílẹ̀ yóò pàdé ẹ̀san tiẹ̀ náà wájú ìdí nìyẹn jẹ́ pé tá nǹkan mùsùlùmí lọ mùsùlùmí ìṣépè mùsùlùmí tẹ̀sìn báyé kì í ṣe pé kò ní ìdíkó ṣe pé òun lè pè ní tó ṣeun kò lè mú jẹ̀sìn bọ́lá rí ṣùgbọ́n àwọn abọ́ síta ọbẹ̀ sí ní ṣe pé ó dàbí ẹni tí wọ́n bà nǹkan rẹ̀ kan jẹ́ nínú ilé tí ń gbé bọ́yọ́ gbé nǹkan kan kalẹ̀ nínú ilé gbàtọ́ wá wọnú ilé èyí mọ́ wà láàrin àwọn obìnrin bọ́yọ́ gbé abọ́ rẹ̀ kan lẹ̀ àbí nǹkan àlò rẹ̀ kan kò wá rí níbi tó gbé sí nínú ilé ta ló gbé pọ́kẹ́tì tí mo gbé síbí olórí burúkú wo ló gbé pọ́kẹ́tì tí mo gbé síbí ẹni tí tiẹ̀ ò ní dá owó ló subhanallah kò mọ̀ pé pé tóun sẹ́hun òun náà ti sẹ́pẹ̀ fúnra wọn torí pé gbàgbọ́ rẹ̀ ni pé nínú ilé náà ni wọ́n ti gbé ìtumọ̀ ẹ̀ náà ni pé tó bá pé olórí burúkú wo ló gbé ajẹ́ kó wọn náà ń bolórí burúkú gbélé ẹni tó bá sì bolórí gbé òun náà padà ṣe é orí ibú náà bó ti wulẹ̀ kọ́ máa sọ̀gbọ́n tó tún sọ pé lórí burúkú wo ló gbé nǹkan rẹ nínú ilé tó o sì nígbàgbọ́ pé àwọn tẹ̀jọ́ ń gbé lórí náà lórí burúkú ajẹ́ lórí burúkú ni wọ́n náà torí pé ẹni tí ń bọ́ lórí ibú gbé kílò náà ah. so àyè ṣépè so ti yẹ báyìí èèyàn kì í ṣépè bó ti wọlé kí kò mọ̀ so òjíṣẹ́ ọlọ́run ọba ní irú ẹni tó wá ká nǹkan yẹn tó tún jí tó jí lọ òjíṣẹ́ ọlọ́run ọba ní wọ́n máa sọ̀rọ̀ kọ́ ìhò ìhò sọ̀dà wọ́n gbà ládá lérí ẹ̀ ìtumọ̀ sírkọ̀ òun náà lẹni tó jí nǹkan hafiyan tí ò jẹ́ kẹ́ni tó ní kó mà yẹn náà gbẹ̀ni sírkọ̀ ó jí mú kó ti kọ́ ọ mà ṣùgbọ́n tó yẹ pé nínú sẹ̀ríà gbogbo ẹni tó bá jalè tó bá gbà mú onídàájọ́ o sọtì ẹ̀hẹ̀n náà wà lọ sápamọ́ síbẹ̀ yẹn kọ́ wa máa jọ bóyá kílódé tìbẹ́ gbà àṣẹ ìta lóníkó ọlọ́mọ ẹ jí nǹkan ní nǹkan tó eléyìí kì í ṣe pé túmọ̀ ẹ̀ ní wípé kọ́ ló máa jí nǹkan ní nǹkan kó jẹ pé wọ́n kò ti ní kó má ṣe pé yọgbà yọgbà ẹ̀san lọ́dọ̀ ọlọ́run là ó jìyà níwájú ọlọ́run lórí ìwà olè tó wù ẹ́ tọ́wọ́ bá sì bọ̀ ọ́ jẹ́gẹ́ bí lọ́dún ìlú ṣẹ̀ríà ni wọ́n gé ọ lọ́wọ́ ni wọn ní sọ wípé wọ́n gbà lálẹ́ wọ́n ní ìdájọ́ ṣẹ̀ríà lé ọ lórí òjíṣẹ́ ọlọ́run bá ní wọ́lá nàám wọ́lá yẹn ahadun illa kana lahu sadaqa ẹnìkan ò sì ní í ṣe àdínkù kó mú àdínkù bá nǹkan kan nínú tó gbìn ní ọkàn débẹ̀ ọba bí bó ṣe fi sí gbogbo nǹkan yẹn náà òjíṣẹ́ ọlọ́run bá ní ó gbà ládàá lórí ọ lókùrú gbàgbé pé àníyàn tó fi gbé nǹkan yẹn àníyàn pé torí ìtọ́ lọ́hùn òun ló fi gbé rawahu Muslim nínú rìwáyà míì tó jẹ́ ti ìwáyà tí imam muslim tún gbà wá òjíṣẹ́ ọlọ́run bá ń la ayáàgùrùsì muslim ọ̀gárísá mùsùlùmí ò ní lọ́ igi kan wọ́lá ayáàzùrà òzẹ́rà kò sì ní í ṣe ọ̀gbìn kan kó gbin nǹkan ọ̀gbìn bíi àgbàdo bàbà jéró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fàyà kùlù mínú ìnsán ọmọ ènìyàn kan wá ń lọ́jọ́ kan ọ̀nba wọbẹ̀ ọ̀ya àgbàdo tí ó jẹ òyà ń bẹ̀ wọ́lá dáàbà àbáwọ̀ kẹrẹ́ daaba ewúrẹ́ òun náà bá ya bẹ̀ òun náà jẹ nínú ẹ̀ ṣe ìgbìmọ̀ dùn yàn ewúrẹ́ mi bọ́ bá sí ọgbà sí yóò tún penetrate yóò tún wọlé so lábẹ́ eléyìí sìn ẹni tí ó wá rí wípé ọ̀yà ni máa ń wọnú oko pákí tó sáré pé máa ń wọbẹ̀ máa ń wọbẹ̀ ń gbogbo gbà ó wá rí ojúpọ̀ òbí tí máa ń gbà ó wá lọ dẹ̀ ẹ́ takùtẹ́ nígbà tó yà yẹn tó ń bọ̀ ó bá kó sínú pàkúté ṣé ẹsẹ̀ lẹ́ni ẹsẹ̀ àbí kí n ṣẹṣẹ̀ nàám nígbọ́ nàám ṣùgbọ́n tí àwọn ẹranko dábàá yìí tí wọ́n bá ń jẹ tó débẹ̀ tó tí mọ́ pé ah àwọn kí ni ti jẹ pupa kì í òjíṣẹ́ ọlọ́run ọba ni mọ̀ sí pé o mọ̀ bàrà jẹ́ o sọ́dà kọ̀ ni fún ọ ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí wípé kọ́ ọ má lọ tó di ibi tá ń gbà wọlé torí pé hadith mi ti sọ fún wa wípé la yuldagu lil mu'minu fi juhrin wahidin marratayn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní akéèké kò gbọ́dọ̀ ta mùsùlùmí nínú òwò kan ṣoṣo lẹ́ẹ̀mejì ó wọlé ó gbogbo pákí rẹ̀ orí ibi tó gbà wọlé ó tún ìjọ kejì the same place náà ló tún gbà wọlé ó yẹ kó o tún lọ díbẹ̀ bóyá tàkúté kan ló gbé bẹ́ẹ̀ tí ò tún ní fi kíni o tí ò fi ní jẹ má so ká gbọ́ yé wọnú ara wọn báwọn ṣùgbọ́n nígbà tó fọkàn sí wípé nǹkan kan lè wọbẹ̀ ọkàn sáré pé ó wọbẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ọmọ abẹ̀rẹ̀ sí ní sunkún láàlàlà ṣe sòrò gbàyè pé sọ́dá kọ̀ ni èyí tó jẹun sọ́dá kọ̀ tọ́lọ́run fẹ́ kó o ṣe òun ló ti ṣe yẹn ó gbà ládàá lọ́dọ̀ ọlọ́run wá gbìyànjú bí kò sí ní wọbẹ̀ ní nígbà míì so mafhumu hadith yìí ni kéèyàn má wàá gbọ́ yín ní àsìgbọ́. wàrọ̀wáyà jami'an imam bukhari àti muslim wọ́n gbà wọ́n nínú riwaya anas bin malik kọ́lọ́mọ̀ bá kí ó bá sí afáwọ̀ anas bin malik. قالوا يزرعه أي ينقصه يتم يزرعه إنه غرائب الحديث نيه àwọn lọ́gà so ìtumọ̀ rẹ̀ láì yàǹkó sọ̀kọ̀ àwọn àbá mi sọ wípé tó o bá fẹ́ kọ́ èdè máa ka hadith dáadáa àwọn ọ̀gára ibù lọ́gà ó ń bẹ ní ọ̀rọ̀ ànábi sallallahu alayhi wa alayhi wa sallam akẹ́fẹ̀lá ìdá anahu afsaru lè arọ̀bì kọ̀ọ̀tìbà ọ̀rọ̀ ànábi lè má bẹ́ẹ̀ torí pé gbogbo lárúbáwá kò sí lárúbáwá kan tó gbọ́ lárúbáwá tó ànábi muhammad sallallahu alayhi wa sallam so nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tó máa kọ́ ẹ̀kọ́ èdè lárúbáwá sí i والحديث عشرون آه، حديث اللي يتوجه آه، حديث وقوم نعب بابوي نعم عنه أي عن جابر رضي الله عنه قال أراد بنو سالمة أن ينتقلوا قرب المسجد فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال لهم إنه قد بلغني أنكم تريدون أن تنتقلوا قرب المسجد فقالوا نعم يا رسول الله قد أردنا ذلك فقال بني سلمة دياركم تكتب آثاركم دياركم تكتب آثاركم رواه مسلم وفي رواية inna bi kulli khutuwatin daraja rawahu muslim wa rawahu al-bukhari wa aydan bi ma'nahu min riwayati anas radiyallahu anhu hadithi jabir oni aroda banu salima wípé banu salima àwọn ìran kan ìdílé kan ni wọ́n nínú àwọn ará ansor àwọn ará madina family kan ní jẹ́ banu kì í ṣe sálámà o sálí kẹsọ̀rọ̀ banu Salima nínú àwọn ansọ́r ní ìdílé yẹn wa wọ́n wá ń gbèrò torí pé ilé wọn ó jìnnà sí mọ́sálásí ànábi sallallahu alayhi wa sallam gbogbo mùsùlùmí tí ń bẹ ń gbà náà kò sẹ́nìkan tí ìfẹ́ kó jẹ́ pé yín ànábi lòun ti máa kírun sallallahu alayhi wa sallam bóyá ìpínlẹ̀ ayé ànábi kì í ṣe mọ́sálásí ànábi nìkan ló wà o àwọn mọ́sálásí kékeré mìíràn tó wà láwọn àdúgbò ṣùgbọ́n everybody ní máa fẹ́ kó ṣe wípé ẹ̀yìn ànábì lòun ó sáti kírun sallallahu alayhi wa alihi wa sallam. gẹ́gẹ́ bí jẹ́pẹ́ tó bá ń bẹ Mẹ́kà àbí tó ń bẹ Madina tó bá mọ pàtàkì kéèyàn ó kírun ní haram bó ti wulẹ̀ kílé rẹ̀ ó jìnnà tó yóò rí wípé bó ṣe rún kan lójúmọ́ òun ò gbọdọ̀ má kí ni haram bó ti kọ́ wọkọ̀ lọ yóò lọ kí ni haram bó ṣàṣùbà bó ti kọ́ lọ sí magrib pàápàá jùlọ magrib ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá máa pàtàkì nǹkan yẹn tí wọ́n wà lọ́hùn tó bá ti dìgbò magrebi ti ń bọ̀ òun àti fámìlì ẹ̀ haram ni wọ́n lọ pàápàá jùlọ àwọn tó ń gbé bẹ̀ wọ́n kì magrebi wọ́n tún dúró kí ìṣá ẹ̀ lẹ́yìn ìgbà tán bá kí ìṣá ẹ̀ tán ní ó jẹ́ ẹsẹ̀ máa lọlé so wọ́n sá make wípé bílẹ̀ àwọn ti wulẹ̀ kó jìnnà tó àwọn kan ò kan haram ní kaaba àbí ní masjid nabawi ní ìlú madina àwọn bànú sálímà yìí ilé wọn jìnnà sí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ń rò nínú ẹ̀mí pé bóyá káwọn kó wá sádùúgbò tó súnmọ́ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam táwọn ò lè máa kí ìrun ní gbogbo ìgbà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam gbogbo àná náà wá ń kírun ṣùgbọ́n ilé wọn jìnnà gbogbo ẹ̀ wọ́n máa ń wá bó ṣe jìnnà tó ṣùgbọ́n wọ́n á fàbálàgà dhalika rasulullah sallallahu alaihi wasallam ní tí wọ́n gbèrò yìí ọwọ́ adé ti gbọ́ ànábì faqala lahum ànábì wa ní innahu qad balagani ànábì ní wọ́n ti mú dé ti gbọ́ mi annakum turiduna an tantaqilu qurba al-masjid wípé ẹ̀ ń gbèrò pé ẹ fẹ́ sípò padà kúrò níbi tẹ́ ń gbé tẹ́lẹ̀ wá sí ibi tó súnmọ́ mọ́sálásí faqalu na'am ya rasulullah qad aradna dhalik wọ́n ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run afẹ́ bẹ́ẹ̀ à ń gbà lérò bẹ́ẹ̀ a fẹ́ ṣe bẹ́ẹ̀ fakọ́lá bani salima ayi ya bani salima sọ̀hásù ya òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní mo pe ẹ̀yin bani salima diyarukum tí hmm. ẹ rí lé yín bó ṣe jìnnà tukutabu atharukum gbogbo ẹsẹ̀ erépa ẹsẹ̀ tẹ́ ń gbé láti lé yín tẹ́ẹ̀fì dé mọ́sálásí wọ́n ń kọ́ ládàlẹ̀ fún yín bó ṣe jìnnà wọn kọ́ ládàá lẹ̀ fún wọn kọ́ ládàá lẹ̀ fún sakanu thani láti bẹ̀ wá síbi tukutabu atharukum lóde márùn gbé alanguba wá sakanu tòsí làwọn sakan so márùn gbé àrọ àwa súnmọ́ lọ gbogbo ẹ̀ náà ló lẹ́sàn o ṣùgbọ́n tukutabu atharukum bó ṣe jìnnà síhun ó rí pé ẹsẹ̀ tó gbé tó fi débì kò lè tó ti sakan one kò sì tún tó ti mọ́sílù kúbísí <laughs> so abirọ ni wàá kàdà kò wá tó tó ti Abu Maryam ní ìsìnìgbàrí tuktabu atharukum òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n ń kọ ìgbésẹ̀ yìí wọ́n ń kọ́ ọ́ lẹ̀ diyarukum anábìyí ṣé ẹ rí ilé yín bó ṣe jù náà tuktabu atharukum wọ́n ń kọ erípa ẹsẹ̀ yìí wọ́n ń kọ́ lẹ̀ bó ṣe jù wọ́n ń kọ́ ládàálẹ̀ fún yín ẹ rí i pé anábìyí sọ pé ẹ kó wa ẹ mẹ́kọ̀ọ́ wá abẹ́kọ̀ ṣùgbọ́n táwọn anábìyí ti sọ ohun àwọn yẹn ti gbọ́ yé ó ti yé wọn pé ìtumọ̀ ẹ̀ nípa anábìyí fẹ́ ẹ dúró ń bẹ̀rù náà ẹ máa wá láti bẹ̀ torí gbogbo ẹsẹ̀ tẹ́ ẹ bá ń gbé wọn máa kọ ládàálẹ̀ fún yín lọ́dọ̀ ọlọ́run ọba àwọn muslim àwa muslim ló gbà wá wàfi rìwáyà nínú rìwáyà mi inna bi kulli khutuwatin daraja òjíṣẹ́ ló ń la mẹ́lẹ̀ wípé gbogbo kútúwà ìgbésẹ̀ kọ̀ọ̀kan ló ní ẹ̀san àgbéga lọ́dọ̀ ọlọ́run téèyàn bá ń bọ̀ wá sí mọ́sálásí ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú pé kọ́ ṣàlùwàlá kó tó máa bọ̀ ní o ìṣòro tó ẹ̀ nìyẹn kó o lálùwàlá láti lé kó tó máa bọ̀ ọ̀wá muslim afẹ́ muslim ló gbọ́ wọ́rọ̀ wá olùbọ̀kárẹ̀ ayélujára bákan náà fa Imam Bukhari gbà wá bùnàánà pẹ̀lú ìtumọ̀ kan yìí náà ṣùgbọ́n tí Imam Bukhari ní riwayat Anas laysa min riwayat Jabir nínú riwayat àfàwà Anas ni kì í ṣe riwayat Jabir inshallah naqifuna á dàdúró ń bí wáyé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ inshallah á tún máa tẹ̀síwájú tí a bá ní ìbéèrè kan àbí méjì. وعليكم السلام ورحمة الله وبركاته نعم نعم اوكي نعم نعم نعم بي má rí nǹkan kan fún yẹn jọ́bi alkiyama ok now mo ti gbọ́ tẹ béèrè <laughs> now sọ́dọ̀ àìgbé béèrè kan yẹn náà ni alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah àkọ́kọ́ gbogbo ọ̀nà ẹ jẹ́ ká avoid àti máa ṣépè sotí yaba anabi sallallahu alayhi wa sallam anabi ni kì í ṣe mùsùlùmí la'anan ẹni tó bá jẹ́ la'an tí ma ṣépè anabi sallallahu alayhi wa sallam anabi tún sọ fún wa pé la'nul mu'min kéèyàn la'ana mu'mini kakotile bí gbà kéèyàn pa náà ni. bákan náà anabi sallallahu alayhi nínú àwọn tí wọn ò ní ṣàǹfààní nínú ìṣìpẹ̀ òun níjọ́ wíyà kìámà alàánún àwọn tá a máa ń ṣépè wọn wà ń bẹ so gbogbo nítorí ó ṣẹlẹ̀ ká má máa ṣépè ẹ ra àwọn ìyá wa tọmọ kan bá ṣe nǹkan tó bí wọn nú tán wọn ni ah, wọn máa yí ọlọ́run ó fi ire fún ọ ire ó fi fún ẹ wá wọmọ lórí rẹ ní tí wọn sọ nìyẹn ẹ wá wọmọ tọ́lọ́run ó fi ire fún yìí ní tí wọn sọ nìyẹn. ọ̀sàdúrà gan ọ̀n bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n gbà kó tó ayẹ pé máa ṣépè òbí mi ló ṣépè fọmọ rẹ̀ rẹ bíi lórí pé ọmọ yìí ó ṣe orí ọmọ tó bí nìyẹn o lórí ibú tán bá ti lórí ibú ṣe pé ẹnu ká máa sọ pé ọmọ náà ní so ká má má ṣe pé ẹni tó ṣe tó dùn wá lẹ́nu ó lè dọ̀la ó padà ṣe nǹkan tí ó dùn má wa so ká má má ṣe pé anabi sallallahu alayhi wa sallam anabi ni tí ẹ bá ṣe pé èpè kì í lọ láì má ṣe tàbá ṣe pé kan yóò lọ sí sánmà wọn ò dá padà yóò fẹ́ wọnú ilẹ̀ wọn ò dá padà yóò lọ ọ̀tún wọn ò dá padà yóò lọ òsì wọn ò dá padà yóò wá lọ tààrà sọ́dọ̀ ẹni tó ṣẹ́ fún un ni ìpè lẹ́ni yẹ yọmọ o ṣùgbọ́n tí ìbá ṣe ni ìpè ìpè yóò padà sọ́dọ̀ ẹ̀ ó lè pẹ́ ṣe mọ̀ kí ìrìn àjò rẹ̀ yẹn ó lè jìnnà finally ó lè jẹ́ pé lẹ́yìn bí ọdún mẹ́wàá ló tó parí ìrìn àjò rẹ̀ o yóò padà sọ́dọ̀ ẹ̀ so kéèyàn má máa ṣépè wọ́n wá ní ẹnìkan tó ṣàbòsí fún yàn tó gba nǹkan èèyàn kan owó èèyàn kan ní kò fún yàn èèyàn sì gbìyànjú àti rí gbà láyé ń bí èèyàn ò rí gbà ṣé wọ́n ní kéèyàn ó gbìyànjú kéèyàn ó gbà láyé ń bí torí pé tó bá lọ jẹ́ kèfèrí ni ìjọba yàrá kìá kò ní sí tí ó fi san àbí no kò sí ní má rí tí ó fi san <laughs> yóò rí tí ó fi san túláàsì bí ò rí nǹkan kan ọlọ́run ó increase dárájà rẹ̀ torí pé gbogbo iṣẹ́ kèfèrí ẹni tó takùtọ̀ ọlọ́run kò kulẹ̀ ní iṣẹ́ rí kankan níwájú ọlọ́run torí pé nánà ni ó wọ̀ so ọlọ́run ó wà á increase ládàá tiẹ̀ nítorí pé kò rí ní tí ó fi san ọlọ́run wà wọ́n wà fi ṣàlékún ìyá tiẹ̀ tẹ́ pé ninety nìyá ń tẹ́lẹ̀ yóò di one twenty wọ́n bá wọ́n fi ṣàlékún ẹ̀ so ìyẹn ni wọ́n fi ṣàlékún dáradà tiẹ̀ so kò sí yóò yóò sáré nǹkan tó fi ṣe náà ni so ti sọ̀nà tí yóò gbà wáyé yẹn àmọ́ nínú ṣẹ̀ríà Islam ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní. aya kan nínú alukur'an màá sọ ní tuma. ọlọ́wọ́n bá ò nífẹ̀ẹ́ la yuhibbu Allahu al-jahra bis-su'i min al-qawli illa man zulima. la yuhibbu Allahu al-jahra bis bá kò fẹ́ràn kéèyàn máa pariwo ọ̀rọ̀ tó burú kéèyàn máa sọ síta kọ́rọ̀ kan tààyàn lára kéèyàn wá máa pariwo ẹ̀ síta pé ah ẹni burúkú lè lájàgbá lágbájá ní tó ṣe ò dáa ọlọ́run ní ah òun ò nífẹ̀ẹ́ sí i ṣùgbọ́n illa man zulima ẹni tán bá ṣàbòsí fún afẹ́kú sọ̀rọ̀ ẹni tán bá ṣàbòsí fún gbà kí lórí tó fi ń sọ̀rọ̀ pé wallahi lágbájá ṣàbòsí fún mi ọlọ́run ó sì dáa ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó lágbára ni o so bọ́lá kò sí fẹ́ràn aru nǹkan bẹ́ẹ̀ tó bọ́lá kò sí istisna illa man zulima ẹni tó bá ṣàbòsí fún tí wọ́n yàn án jẹ tó fọwọ́ lágbá lójú kó sọ pé tọ́ ọlọ́run ó sì dà fún ọ má sì pé o sọ pé ọlọ́run ó dà lórí tó ṣe fún mi ọlọ́run ó sì dà o da'watul mazlum ẹni tá a bá ṣàbòsí fún o lè mú jẹ láyé bí ìyá rẹ jọ bó o sì jẹ láyé bí ìjọba ìyá kí àyàfi téèyàn ti lè sọ irú nǹkan báyẹn ni. lápèjúwe ẹnìkan sì parọ́ mọ́ nǹkan tó ṣe àwọn àlùkò tí báyìí pé mi fẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ẹnìkú tó báyìí pé n tó sọ yẹn tó báyìí pé ó rí bẹ́ẹ̀ lóòótọ́ kọ́ ló ń ṣe nǹkan báyìí fún ọ yóò sì rí bẹ́ẹ̀ bó o ṣe sọ yẹn yóò rí bẹ́ẹ̀ àfi kó tètè lọ jáwọ́ kó padà fún ara ẹ̀ sọ padà wípé n tó ń sọ ń pa alágbájá yẹn o kò rí bẹ́ẹ̀ mọ́ tí o bá ti lè sọ bẹ́ẹ̀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 الله أكبر الله أكبر